jẹ́ pé ẹran èèyàn ló fi ṣe ẹran jẹ. ìyẹn ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wù mí lẹ́ẹ̀ sọ yẹn àbí. bẹ́ẹ̀ ni mo sọ bàṣà bẹ́ẹ̀ ni mo sọ sà. so òun ni òun jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ òun ni òun jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kí ló fà kí ló fà tẹ fi níbi ẹ ti ń pọkọjá yé ni. bẹ́ẹ̀ ni ibi tó ti wá ìdílé tó ti bí ìdílé apààyàn ni ibi tó tún lọ bìlọ́ǹgì sí ẹgbẹ́ tó tún lọ join ẹgbẹ́ apọkọjáyé ni because tẹ bá rí gbogbo àwọn tó ń fún ní àmọ̀ràn àwọn apọkọjáyé ni àwọn apọkọjáyé ni so then ibi àwọn tó tún wá lọ bìlọ́ǹgì sí ẹgbẹ́ ajẹ̀yàn ó tún lọ bìlọ́ǹgì sí because ẹ woru àwọn Bẹ̀lẹ́gùṣì nǹkan kan tó ń dárúkọ yẹn so mo rí mo tẹ́ bá wo status mi gan mo sẹ́ndì kankan síbẹ̀ so àárọ̀ ẹ̀ mo kàn tiẹ̀ rí kinní yẹn tí pa elégùsì tó ń pè é máa kọ́ mi ti rántí orúkọ ẹ̀ so tó ń tírẹ́tì ẹ̀ pé kó gbowó kó fi kó yọwọ́ kúrò nínú kéèsì ti ọ̀rọ̀ Mohbad kìnnìkan kìnnìkan pé kọ́ má dárúkọ Ẹlẹ́gùṣì mọ́ kìnnìkan kìnnìkan tí yẹn sọ fún pé òun ò lè gbowó pé òun ò lè gbowó pé tí ọwọ́ ọba gan bá mọ́kọ́ bá lọ ṣe necessary thing tó yẹ kó ṣe tó wá sọ fún yín pé ọ̀rọ̀ táwọn jọ sọ táwọn bá gbọ́ nbì kan ó fi ẹ̀mí ara ẹ̀ wéwu ẹ̀ náà tó ẹni wá sọ pé pa ọba pa Ẹlẹ́gùṣì lòun kìnnìkan kìnnìkan ìgbà kan ẹ̀ náà náà ẹ̀yin náà wà á rí ẹ nísìnyìí àwọn ọlọ́pàá sáré sọ pé àwọn ò rí àwọn ọlọ́pàá lè sọ pé àwọn ò rí náà ó yẹ kán ṣiṣẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ mo sọ pé ó yẹ kán ṣiṣẹ́ mo gbọ́ kí nìyẹn lára mi tó wá wò pé ọba tó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ tí ọ̀rọ̀ ẹ̀ ò ti tàn lẹ̀ hmm, hmm, hmm. ìmí ló tún jáde èèyàn kan wá pè tó wá sọ pé òun píye ọba Elégùṣì tó wá sọ pé kéèyàn kan jọ̀wọ́ nínú justice for Mohbad tí ò bá yọwọ́ ń bẹ̀ because ó dà pé nìyẹn gan fẹ́ ṣe wedding so wọn wá láwọn máa yíyẹ tó bá fẹ́ kó sọ báwọn máa fún ìyẹn dẹ̀ sọ pé òun ò fowó pé ṣé òun nìkan lòun béèrè fún justice for Mohbad ṣé òun nìkan lòun wá ikú tó fẹ́ tó pa ọmọ yìí ni kì í ṣáà ṣe òun nìkan kí ló adé tó jẹ́ òun ni wọ́n fẹ́ máa threatening so kìnnìkan kìnnìkan ṣẹ́ mọ̀ so ìyẹn wá sọ wá sọ fún yẹn pé ìṣèbó fẹ́ ṣe wedding kìnnìkan kìnnìkan pé ẹ̀mí ara ẹ̀ ló fi ń wéwu tóun bá ọ̀rọ̀ tààrà ọ̀rọ̀ àṣírí táwọn ọjọ́ sọ yìí tóun bá gbọ́n ẹ̀mí ara ẹ̀ ló fi ń wéwu kìnnìkan kìnnìkan ṣáà ẹ̀ náà láàrin yẹn ó wá sọ pé pa ọlẹ́gùsì lòun ṣé ọlẹ́gùsì kan máa sọ pé òun ò gbọ́ because ṣé ó máa sọ pé òun ò sí lórí net tí ó bá sí lórí net ṣé àwọn èèyàn ò sí lórí net ẹ báyìí ká tanra wa jẹ ṣé rí àwọn kan wà lẹ́yìn Wùnmí tó ń bá kọ̀pẹ̀ tó ń fi lọ́kàn balẹ̀ pé kó níṣó kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ níṣó yẹn kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ yẹn mẹ́wàá dẹ̀ máa ṣẹlẹ̀ òun ni ò mọ̀ mẹ́wàá ó máa ṣẹlẹ̀ because wọ́n ń tì tó bá ti dé ojú àgbà mi ara ẹ̀ á balẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣèbó lọ ṣe kíní èmi bẹ́ẹ̀dẹ̀ tó ṣe èmi ò àṣùwọ̀ pé bẹ́ẹ̀dẹ̀ ló ṣe because sàrà lèmi mọ̀ pé lọ ṣe sàrà ló ṣe kò ń ṣe bẹ́ẹ̀dẹ̀ lójú tèmi o èmi ò ká kún bẹ́ẹ̀dẹ̀ sàrà ló ṣe hmm. because báwo lọkọ ẹ ṣe máa kú ọkọ ẹ wà ní fridge kò tí sàn ò tí sìn wà ló lọ pé kíní òun ṣe bẹ́ẹ̀dẹ̀ fọ́mọ ẹ̀ ṣé tọmọ gan bá tiẹ̀ fridge so wọn ti sin wọn wá ṣe bẹ́ẹ̀ de fóun wọn wá ṣe wọn fa rẹpẹtẹ bẹ́ẹ̀ ẹ̀rí ẹdúgbò ṣe ń jó ni tó ń jubiléètì tó ń jubiléètì tí gbogbo wọn jó àwọn gbogbo gbogbo gbogbo àwọn tó pera wọn lọ́rẹ̀ Mohbad gbogbo pera lọ́rẹ̀ Mohbad tó jẹ́ pọ̀ ta ni wọn ẹ wo bọ́ yẹn ṣe náà inú họ́tọ̀ gbà ẹ wo bọ́ yẹn ṣe so ṣáwọn èèyàn nìyẹn ṣáwọn èèyàn nìyẹn dájú advice lèmi kọ́ máa fún àwa ọ̀dọ́ tá a wà tán ká lajú wa ẹni tá a bá ń bá rìn ẹni tá a bá ń bá rìn ká má finú hàn wọ́n tán ká ṣọ́ra sọ̀rẹ́ because kò sọ̀rẹ́ mọ́ bẹ́ẹ̀ ni kò sí ọ̀rẹ́ mọ́ hmm. kárẹ́ni bá rìn ló kù kò sọ̀rẹ́ hmm. kankan bì kan mọ́ hmm. a máa finú tán yàn mọ́ because inú tí Mohbad fi tán wọn òun náà fi dà á òun náà fi dà á so wọ́n ń jubilẹ́tì ni inú wọn dùn ni so wọ́n wá papapọ̀ wọ́n fi ṣe sàrà ìyá ọmọ mi ò lè blame ẹ̀ ṣá because wọ́n ti kó wọ́n ti kó nǹkan tó yẹ kó máa fún ní àmọ̀ràn tó yẹ kó lù wọ́n ti kó kúrò lórí ẹ̀ wọ́n ti hmm. gbé tayé lé hmm. because hmm. bó ṣe wà yẹn òun gangan kọ́ ni ìyá Mohbad gangan kọ́ nìyẹn wọ́n ti change wọ́n ti pààrọ̀ ẹ̀ wọ́n ti pààrọ̀ ẹ̀ ọmọ ẹ̀ wà nínú kúrú ó wà nínú kúrú mu ẹja ìwọ wà ń yẹn òun jubilate òun ṣe bẹ́ẹ̀ dé fọmọ ọmọ àlè tí ò ṣe ọmọ ọmọ ìpínlẹ̀ fún láṣọ́ránsì bọ́mọ Mohbad nìyẹn so advice mi fún wọn ni pé kàn ṣàṣe káwọn ọ̀dọ́ ni pé kọ́ mọ nǹkan tó ń ṣe kọ́ mọ nǹkan tó ń ṣe pẹ̀lú ọ̀rẹ́ kọ́ máa ṣe kìnnìkan kọ́ máa finú tán ọ̀rẹ́ tán ó gbẹ́ni tó bá ti ń bá rìn kọ́ máa ṣọ́ra fún un gbogbo ọ̀rọ̀ dẹ̀ kọ́ ìyàn máa ń sọ síta gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa sọ síta pẹ̀lú mọ̀ pé tèbí kòrónà kú ẹ̀ ṣèbọ̀ ni àmọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ ṣe gan mr seun ẹ ṣe gan. Hmm. o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ ọ̀tọ̀ tó fa kíkì o. tẹ̀bí tara tojú ló mọ̀ ó tún sí ya o. ẹ wá gbé tó ọ̀rọ̀ ọ̀tọ̀ fa kíkì. ẹ ló mà ẹ kúrọ̀ lẹ́mà. ẹ kúrọ̀ lẹ kú sí mi ẹ̀ ní o. mọ́mí wa ẹ kúrọ̀ lẹ́mà o. ẹ kúrọ̀ lẹ o ẹ jẹ́ kí akọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó contribute sí ẹ broda yẹn owó ẹni owó everybody kò ní kàn sí ní ìtàlẹ́. àmì wa ẹ ti yọra ẹ ti yọra yín kúrò bẹ́ẹ̀ ẹ dẹ̀ láwọn èèyàn ẹ ní àwa ẹ kúra yín papọ̀. mo ní gbogbo àwa ókè àwọn lẹ́sọ̀ <laughs> tọ́rẹ́ yìí náà wà ń bẹ̀. gbogbo àwa ta contribute fún brọ́dà yẹn owó wa ò ní kàn sẹ́lẹ̀. àmì. bẹ́ẹ̀ni àjẹ́ gbàdúrà indefinite blessing everlasting blessing unbreakable blessing olólùwọ̀n máa fún everybody. àmì àti QH radio hmm. everybody tó wà lórí rédíò yìí ìdílé kọ̀ọ̀kan tá a pe orúkọ ẹ̀ mọ́ orí rédíò yìí QH rédíò yìí ọlọ́run á bless wa a tún máa gbàdúrà pé kí ọlọ́run blessing tí ọlọ́run máa fún wa blessing ta lè ta lè bless èèyàn oníkọ́ lọ́run fún wa ta lè mú jáde nínú ẹ̀ oníkọ́ lọ́run fún wa. Amen o là ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kí Ọlọ́run bless wa ká bless èèyàn òun náà ní kọ́ lọ́run ṣe fún wa lórúkọ Jésù. àmín ẹ ṣe mọ́ mi. ṣé ẹ tó n ta gbé wá. mo fẹ́. thank you sọ̀rọ̀ lórí torí èmi náà rí lórí nẹ́ẹ̀tì lórí Facebook tí wọ́n ní eh, Elégùṣì ní Liam is not my son tó ti lọ́yà wọ́n dẹ̀ ní ẹ ló ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín mà. ẹ ló ṣé mọ̀ wọ́n ti gba sign mi fún Eh, bàbá bàbá mm, bàbá yẹn lọ ipe sáàni yẹn pé Elégùṣì mọ̀ pé sáàni yẹn ó according to according to um, statement ti declaration ti Mohbad ti ní pé wọ́n yìí máa pe Elégùṣì kó wá sí kóòtù kó wá declare ara ẹ̀ ṣé nǹkan tí mi sọ ìtì yẹ yìí. hello. à ń gbọ́ yín dáadáa so nǹkan tó sọ pé nǹkan tó mú tó fi lọ declare pé Liam is not my son even tí Liam bá jẹ́ son nù ẹ̀ ìgbẹ́jìngbà tí Liam bá máa tí tó bá tiẹ̀ declare pé Liam ò ṣe son nù ún sì ṣégbà tí Liam bá máa jọba ṣe bí bàbá àti papòdà kó tó jọba ìgbà yẹn náà máa lọ wá Liam níbi tó bá wà tó máa nífà lómú kó wá jọba ìyẹn kọjá lọ so everybody mọ ọgbọ́n tí wọ́n ń dá tó ti yẹ yín tí ó bá jẹ́ iṣẹ́ òun ni olóhùn ò ní jáde kó ń ṣe DNA láéláé òun ò ní lè ṣe DNA but òun ti declare pé Liam ò kì í ṣe ọmọ òun wọ bàbá Mohbad náà mọ̀ pé Liam ò kì í ṣe ọmọ òun wọ kó tí bàbá Mohbad fẹ́ ó fẹ́ ó fẹ́ ehm, DNA tó máa confam pé kò kì í ṣe ọmọ òun torí yìí ò lè máa tọ́ ọmọ lọ́mọ ṣé nǹkan tí mi sọ ti yé yín mo wo kinní kan ní orí orí Facebook lánàá ẹnìkan fún gẹ́ẹ̀ kan lóyún bí oṣù kan ó dẹ̀ travel lọ sí Australia ó dẹ̀ wá ń bẹ̀ fún Australia fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó wá gbọ́ pé ìyàwó ẹ̀ yẹn ti kú ẹlòmíì ló ń bá tọ́jú ọmọ yẹn o ó dẹ̀ wá padà wá ó lóun fẹ́ wá gba ọmọ òun ṣe ti rí báyẹn. Hmm. hello. àgbọ̀yìn ma àlísì yín dáadáa ni àgbọ̀yìn eh, dáadáa. ó padà wá fifteen years o ó wà bẹ́ẹ̀ yẹn o ó ṣiṣẹ́ olówó o ò fi ránṣẹ́ sí ìyàwó ẹ̀ yẹn o ìyàwó ẹ̀ ti wá kú ó wá lọ sí ọ̀dọ̀ bàbá tí ó wá lọ sí ọ̀dọ̀ ọkùnrin tí màá yẹn tí wúmà yẹn fẹ́ tó tó gbé ọmọ yẹn tó gbóyún yẹn lọ fẹ́ ó lóun wá dé àwọn àwọn kan claim my pikin bó ṣe sọ nìyẹn normal ló máa lọ ó lóun máa ṣe DNA pé òun gba ọmọ òun láfíà ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣe ti rí báyìí hmm. so bàbá Mohbad ò gbọdọ̀ tọ́jú ọmọ ọlọ́mọ láì mọ̀ di ipe ọmọdé tó bá jẹ́ ọmọ Mohbad ni everybody náà nínú wa máa dùn àmọ́ pé Mohbad ti pààrọ̀ rẹ̀ ṣùgbọ́n kí bàbá kọ́ rí pọ́ ṣe DNA ó dẹ̀ máa ṣe torí àwọn ọjọ́ àwọn sáàni tí ẹjọ́ wà lọ́wọ́ ẹ̀ ń sìn Wùnmí máa ṣe DNA ó ń ṣeré ni. Hmm. so tí máàní tẹ wá ń pè ní Fáyọ̀ṣe Fáyọ̀ṣe yẹn tí yẹ kẹ́wọ̀n pé má yẹn àwọn yẹn kẹ́wọ̀n yẹn wọ́n máa ń gbé nǹkan sí mu orí wọn ti pé wọ́n máa ń gbé kólòsì bọ́n ṣe wà yẹn. so ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ akúrí ọ̀rọ̀ ẹni tí ò lọ́pọlọ bọ́n ṣe kàwé tó ọ̀rọ̀ akúrí ló máa ń jáde lẹ́nu wọn bí wọ́n dẹ̀ ṣe lè san ó lè jẹ́ ó lè jẹ́ wùmí ó lè jẹ́ kọ́sítọ́mù ẹ̀ ní wùmí tó ti yẹ yín sí so ó ń retí ẹ̀ kó wá ṣe kó wá ṣe bísínẹ́sì ẹ̀ tó máa ń ṣe torí bọ́n ṣe wà yẹn àwọn Ìyábọ̀ Òjó kò síbi tán kì í ràn wọn lọ kò síbi tán kì í lọ ṣiṣẹ́ torí bí yẹn ṣe di yẹn tó sọ pé queen mother lòun yẹn queen slave ni ó máa ń rán wọn káàkiri ni wọ́n á gbẹ́rù lọ wọ́n á tún ṣiṣẹ́ bọ̀ wọ́n á tún jí nǹkan tó bá wà bẹ́ẹ̀ wọ́n á kọ onítàn lóorun wọ́n á tún gbé nǹkan wọ́n á tún gbé owó wọn. Mm so téèyàn bá ń gbọ́ ọ̀rọ̀ ti Fáyọ̀ṣe yẹn Isaac Fáyọ̀ṣe yẹn téèyàn bá ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ èyàn kéèyàn wave ọ̀rẹ́ ìyẹn yìí ò lọ́gbọ́n lórí orí ẹ̀ ti gbalẹ̀ hmm. torí gbogbo nǹkan tó ń sọ yẹn kò sí nínú kò sí nínú dáyárì ẹ̀ àwọn èèyàn gidi àná àwọn tán lọ ṣe patí ìyá Mohbad tó ṣe patí bí àràbí ẹni tó sọ̀rọ̀ yẹn ṣe sọ̀rọ̀ tán sí i wọ́n ti change ẹ̀ ọpọlọ tó wà lórí màmá Mohbad ọpọlọ chicken náà sí lórí hmm. wọ́n ti change ọpọlọ gangan tó lọ́n fún hmm. chicken brain ló ń lò bó ṣe wà yẹn that's why tó ṣe ń wo tó ṣe ń behave bí agric chicken táwọn agric chicken bó ṣe jẹ́ àwọn chicken oko wọ́n gbọ́ ju agric chicken lọ so that's why tó ṣe ṣe gọ̀lúgọ̀ káàkiri yes that's why tó di gọlúgọ tó ń ṣe káàkiri àti gbogbo àwọn ọ̀rẹ́ Mohbad tó dúró síbẹ̀ tí wọ́n fi pé àwọn ṣe bí ẹni tí mò ń sọ sọ yẹn ṣe sọ sàárà náà ń ṣe kì í ṣe birthday wọ́n kàn fi birthday wọ́n fi bojú ni bọ̀ sàárà tí wọ́n ṣe kò lè gbà ó kò lè gbà torí ẹni tó ń ṣe sàárà ti torí ohun tó rí ẹ ó wà ń bẹ̀ pẹ̀lú wọn ti tọwọ́ bọnú nǹkan tí wọ́n ń ṣe so kò wọn kò lè gbà sàárà yẹn ò lè gbà ẹni tí tó bá ń ṣe kò lè gbà ó ti tọwọ́ bọnú ẹ̀ fún wọn so pé kò ní rí justice yẹn káyọ̀ yẹn kúrò so ká fi yòókù sílẹ̀ àwa táwa lórí bí ìta ni àwọn tó wà ń bímọ àmọ́ pé lágbára ọlọ́run pẹ̀lú àdúrà ládúró lọ́la pẹ̀lú prime boy àtàwọn gbogbo tó bá ń lọ sí tó bá àwọn members tó bá ń lọ síbẹ̀ àfi ọlọ́run ṣọ́ wọn kí ọlọ́run lọ́ba tó máa ń ṣe alpha àti omega kọ́ tó dé bẹ̀ ọlọ́run á tẹ́lẹ̀ dé wọn á tún mú wọn jáde láyọ̀ àtàlàáfíà ẹ jẹ́ fi platform fẹ́ lòmíì ẹ ṣe gan mọ́mì ẹ ṣe gan ni ma yes ma. Hmm. hello. ẹ kúrò lẹ́ alájí. ẹ máa kúrò lẹ́. ẹ kúrò lẹ́ àwa nìyẹn adúpẹ́ adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ yín ọ̀làjì fún ti ọ̀gá wa tí ẹ ní Mr. Ganim. Hmm ọlọ́run wọn máa ọlọ́run máa túbọ̀ máa ràn yín lọ́wọ́ gbogbo ọmọ tó dẹ̀ contribute ọlọ́run á gbọ́ wọn sókè wọn ò ní mọ ìnira o. àmín. so àṣe àdúpẹ́ o àdúpẹ́ àdúpẹ́ o. yes ma. ẹ̀ẹ́ eh, then àdúpẹ́ ah, ṣá ẹ bá ẹ̀ kí àdúpẹ́ àdúpẹ́ gbogbo wa lọ́rọ̀ everybody àdúpẹ́ àmọ́ lórí. yes sir. so etí ẹ̀dẹ̀ tí wàá gbé wá ṣe ẹnikẹ́ ló sọ pé kí Wùmí move on tó bá ti pé ìyẹn ṣé Èkó ni ẹni yẹn ń gbé ní abá abroad. àti ẹ̀ mọ ó kàn án ọmọ ròkè káàkiri ni àbúrò àbúrò gọ́vnọ̀ Fáyọ̀ṣe ìgbà kan lẹ́kìtì ni ẹ ó dà kí gbà kan náà ó ó sọ̀rọ̀ kan gbà kan pé òun fẹ́. òun fẹ́ adopt ọmọ yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. sóun náà ni. ó ní kódà bí èso ọmọ Mohbad ó ní bí èso ọmọ Mohbad òun ò máyì. ó rà pé ó rà pé ni máa ń fa nǹkan mi ò rò pé kákọ́sì ni wọn àtàwọn ohun mi ó dà káwọn náà máa ń fa nǹkan bóyá kò sí ní láìsẹ̀nsẹ̀ tó fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà yẹn ni mi ò rò pé ó nọ́mà ṣé tó bá yẹ pé àbúrò tiẹ̀ tó ló kú tó lè advice ìyàwó àbúrò ẹ̀ pé tó bá ti pórúkọ kó búkọ pẹ̀lú àìfẹ́ tí àbúrò ẹ̀ kúrú kú yẹn o tó ṣe pé bóyá ó kọ̀ sùn kò jí àbúrò accident tó hàn pé inú ilé tíyàwó wà ní kú ọkọ ẹ̀ ti ṣẹlẹ̀ àwọn advice ìyàwó eh, ìyàwó àbúrò ẹ̀ pé tí ó bá ti pé èyí ẹ̀ o kó move on tábìlì ẹ̀ sì wà nù fridge tó lè advice yàn bẹ́ẹ̀ yẹn hmm. mi ò sọ yìí láti sọ ọpọlọ òṣìṣẹ́ mi fẹ́ mọ̀ mi ò fẹ́ mọ̀ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ ọpọlọ òṣìṣẹ́ rárá tọ̀ then ọ̀rọ̀ tí mr ṣe ń sọ lẹ́ẹ̀kan nípa pé ẹnìkan pe Arífálá Arífálá lẹ́ńtẹ́ nìyẹn pè ó lóun pa Elégùṣì bọ́ẹ̀mọ̀ èmi ò think straight pé kinní yẹn real ok ẹ̀yin ni ẹ̀yin ẹ̀yin lẹ jẹ́ number one no ẹ̀yin lẹ ṣe kejì bàbá kan náà pè mí lánàá wọn àpè wọn àpè wá sórí ètò tí wọn sórí ètò bọ̀tẹ̀ ẹ̀yin lẹ jẹ́ number one ẹni tó sọ̀rọ̀ yẹn ó pọ́n lè ẹni yẹn ní plan work plan kọ nìyẹn pé kò í ṣe kò lè jẹ pa hmm. pé wọ́n ti wà too straight jù hmm. pé nígbà tán plan kìíní yẹn ni ẹ pé plan kìíní yẹn ló máa jọ. so èmi máa wà straightforward pé pé irú kọ́ yẹn máa wáyé ni hmm. kò ń ṣe bẹ́ẹ̀ ló máa gbà wáyé ó ti wà hmm. too straight forward jù èmi àwọn èèyàn sọ bẹ́ẹ̀ pé pé bóyá ẹni tó ṣe kàn fi tó build káwọn èèyàn lè fojú pé ẹni rí jẹ́ ti owó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so bí mo fẹ́ mo fẹ́ correct impression Mr. Seun tó ń tó ń sọ̀rọ̀ lé lórí ilẹ̀ ẹ̀kọ́ pé kó má fi taratara gbọ́kànlé pé kíní yẹn rí hmm. ó lè rí ó lè má rí fifty fifty ni so then nípa inquest ọ̀la àmùgbé ó sì hold àbí hold. Mm, for now àti ìgbà pé kò ní hold wọ́n sì ló máa hold náà ní ọ̀la ní fifteen. èmi nǹkan tí ọkọ tèmi sọ fún mi ni pé ọ̀la yẹn disappointment ló tún máa bá dé ah, lọ́la yẹn. wọ́n fẹ́ tẹ́ nìyẹn ayébọ̀bọ̀ nàìjíríà làwa wà ẹ̀yin wà ní àsùpùrà àwọn bá ṣe ń gbá géèmù wa nàìjíríà <laughs> <laughs> ó ti mú àwa lára a ti mọ̀ pé à níjọba ọlọ́run nìkan ló lẹ̀mí àwa mẹ̀kúnnù nàìjíríà tá a wà yìí olówó ò fẹ́ràn mẹ̀kúnnù wọn fẹ́ ká ga wọn fẹ́ ká ní kankan lọ́wọ́ hmm. ká ṣáà máa sìn wọn ká máa jìyà ntinu wọn dùn sí nìyẹn ẹni pé lọ́la yẹn disappointment máa wáyé either kí spending máa yọjú àbí kọ́ máa tẹ̀ tó wá interview spending rẹ̀ lọ́la kó jẹ́ pé prime boy nìkan ló máa ní kókó sọ̀rọ̀ house wọn á tún kọ̀ tí wọn á tún postpone their engage ẹ máa wòran hmm. nàìjíríà wa àmọ́ bó ṣe ń lọ. Hmm. Hmm. so Alhaji Quadri ẹ máa gbé tó bọ̀ kọ́ tí mo ní kí n ẹ ṣe gan ni sir yes sir. Hmm. lẹ́ẹ̀kan mo rí pé fẹ́ sọ̀rọ̀ kan nígbà tí ẹ̀ ń ta send owó Alhaji Abiba ní kí gbogbo lé o program manager ẹ káàbọ̀ sórí ètò Alhaji Abiba ó kàn jẹ́ pé ah. Eh, inú alájà bíi bá máa dùn gan tí wọ́n bá gbọ́ bí ẹni tá a gbé owó yẹn fún ṣe ń sọ anyway wọ́n máa. hello ma. Ah, hello sir. hello ma mọ́mi wẹ̀ káàbọ̀ sí ilé tó. sà ẹ kú ètò. yes ma. a kó àṣẹ. ó já. yes ma kíní yẹn kọ̀ sí ni. yà nẹ́tíwọ̀kì <laughs> ó ga. ẹ tẹ ní ká fún lówó tẹ dáwó fún amàtí fún lówó yẹn. ẹ mo gbọ́ mo ti ẹ̀gbọ́n gbà tó ń sọ̀rọ̀ gbogbo ìgbà tí ẹ̀ ń sẹ́ǹdì owó yẹn sí wọn náà mo mo wà ní online. ṣé ẹ̀ mọ̀gbà tí wọ́n rí àlá ti ṣe ẹgbọ́ àárín yẹn ẹgbọ́ àárín yẹn mà. kí rí ṣé ẹ mọ táìmù tí wọ́n láwọn ti rí alert. wọn mi ò gbọ́ táìmù yẹn bẹ̀ wọ́n wọ́n padà confam pé àwọn rí alert yẹn ibẹ̀ náà látọ̀dọ̀ yín ló ti wá ìdí mo sọ náà nìyẹn ibẹ̀ yẹn náà mo sọ. ok ok ok ok ibẹ̀ náà ìrẹ́ yìí la máa kí gbogbo yín náà lẹ send owó tẹ̀ ní ká fún wọn níbi ṣe ń ẹ ṣe gan-an. olóra ṣe wọn ànídáwó ìbànújẹ́ fẹ́ni kankan wa. àmín àmín mà. ọlọ́run bá wa fún àwọn náà lálàáfíà. àmín ọlọ́run. ara nǹkan tí tá a lè go through ní ayé náà ni mm. so ọlọ́run ní jẹ́ kán pẹ́ lórí wíṣẹ́ àyín lágbára ọlọ́run tọ́nà máa fi ṣèyanu ọlọ́run ọba alára ni a ṣèyanu fún wa gbé wọn dìde owó tá a dẹ̀ dá fún wọn ọlọ́run á jẹ́ kó ó pẹ́ ga á jẹ́ kó pẹ́ ga bí àwọn ìbàdàn ṣe máa ń sọ <laughs> á ló pẹ́ ga ọlọ́run multiply ọlọ́run á multiply ẹ̀ inshallah á dẹ̀ rí irun dáadáa fi gbèsè lágbára ọlọ́run á dẹ̀ tún wá dúpẹ́ lágbára Ọlọ́run pé owó tá a fáwọn ó pẹ ga mm. àwọn rí nǹkan fi gbèsè lágbára Ọlọ́run so nípa ti ọ̀rọ̀ ti kíní akamasa aláìdá sí ni mm. àwọn dáàdi wa mọ́mí wa tán ti sọ̀rọ̀ wọ́n ti sọ reality nípa ọ̀rọ̀ àwọn ọmọ Wùmí yẹn especially tí ayé gbàǹgbà náà ti sọ everything tán pátápátá bó ṣe rí náà nìyẹn mm. then àwọn ẹni Ọlọ́run náà táwọn náà dá sí lọ́hùn náà advice ẹ̀ pé kán mú fọ́ọ̀n lérò ọkàn mi gan kí n tó máa gbọ́gbọ́ ìtàn sọ yìí mo ti mọ̀ pé inú àwọn nínú àwọn customers ẹ̀ ni so kó tètè move on kò tí hàn tiẹ̀ kí ẹ̀ bóyá ọkọ ẹ̀ sì wà nínú kinní àbí anyway partner ni wọ́n pè kó ń ṣọkọ ẹ̀ tó tó bá yẹ pé ọkọ ẹ̀ ni tó dẹ̀ yẹ pé Mohbad ló bí ọmọ yẹn kò ní í ṣe nǹkan tó ṣe yẹn so ẹ jẹ́ ká gbàgbé gbogbo bẹ̀ yẹn èèyàn náà túfọ̀ ọkọ ẹ̀ fún lájọ tán ti túkọ̀ túfọ̀ ọkọ ẹ̀ fún lítú ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ yẹn ti wà ní coma títí dì sín that's what they call love hmm. àwọn ìgbéyàwó tẹ máa mọ̀ pé the real ìgbéyàwó nìyẹn bẹ́ẹ̀ tí wọ́n ní. Mohbad ni kì í ṣe pé ó rí lè láti fẹ́ wọ́n ti ṣàǹbọ̀ yẹn tipẹ́tipẹ́ àwọn fámìlì Wùnmí torí nǹkan tó wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ náà fẹ́ gbà tó dẹ̀ fi lọ gbé ọmọ àlè tó lọ gbé wá àwọn ọlọ́ba láwọn ò gbọ́ ọmọ àlè kó lọ ṣe DNA wọ́n sọ pé gbogbo àwọn tó tẹ wá ń sọ̀rọ̀ tí ò ṣe gan pàápàá ẹ ti rí òótọ́ ọ̀rọ̀ ó ti sọ jáde kì í ṣe ọmọ ẹ̀ hmm. so kí ni wọ́n kàn advice kí ni wọ́n náà ń sọ fún un ó kó ṣe tó bá tún ṣe lé ìtàn kó tún ṣe backdate tiẹ̀ náà wú kí ẹ̀ ìdájọ́ táwa ń wá fún ọmọdé yìí ní kọ́dọ̀ jẹ́ ká rí that's it. àmì o bó ṣe jẹ́ nìyẹn o. ẹ ṣe gbọ́dọ̀ mọ́mì. adéjẹ́ ká rí ìdájọ́ náà ní agbára ọlọ́run. ẹ ṣe mọ́mì wa ẹ fi ti ẹ̀yẹn sílẹ̀. àwọn tó dẹ̀ advice ẹ̀ náà ẹ̀wọ̀n lágbára ọlọ́run kò nídìí kí èèyàn tó ń bá a sọ̀rọ̀ tán bá lè lanu gbàgàdà bẹ́ẹ̀ yẹn tán kàn sí ẹnu tán kàn la ẹnu anyhow wípé kí ẹnìkan mú fọ́ọ̀nù tí ó dẹ̀ ní pé pátínà àwọn tó sì wà níbi tí wọn ò tíì sí àwọn náà ń tọrọ owó ẹ̀ ní hmm. kò sí problem ẹ ṣe gan mọ́mi wa ẹ ṣe ma Alhaja Daudu ẹ ṣeun láti Amẹ́ríkà ẹ ṣe ma. Ah, kọ́ọ̀lù kan bẹ́ẹ̀ ń bí tẹ́ pé apábí ló ń gbà wọlé a gbé ẹ lọ́ọ̀ mà. ẹ ló thank God at last. ẹ má bínú ojú òpó yẹn bísí díẹ̀ ni. ah yéé silent listener ni mí o. ẹ ti wá di public listener báyìí lénìí olúwa ṣeun ẹ ṣe gan olúwa ṣeun yes ma dúpẹ́ lọ́wọ́ yín yes ma ṣe wọn. ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe lágbára ọlọ́run. àmín mà. gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ló máa dún fún yín lórúkọ jésù. àmín mà. ojú òde ní tìlú mi gbogbo justice náà ọlọ́run máa jẹ́ ká ò rí lórúkọ jésù. ayé bọ̀bọ̀ mo kí yín o ẹ ti ta sí mi lórí òkè yín lórí ètò lọ́jọ́ kan rí tẹ́ sọ pé mi sọ pé voice over abiyamọ ni gbogbo wa ara ọmọ ló ta mí ara ọmọ ló ta mí and from day one ni mo ti sọ wípé àárín ọ̀tá ni Mohbad wà. àárín ọ̀tá yes I was the one that said it to you then èmi ò kí ń purọ́ èmi ni mo sọ pé the voice the the voice of um, Marley that he sent was a voice over because èèyàn tó bá mọ̀ nípa bó ṣe ń ṣe voice over but ara ara bí a mọ́ ní now you cannot see all those bullying something and gbogbo nǹkan yẹn kí wọ́n wá wò pé ah yeah òkú ní time yẹn O kú nínú ilé yẹn but something contributed to something hello sir. àgbọ̀yìnmọ̀ something contributed to something if you are saying it's your brother oh jà fún gbogbo fine anyway that's that's that's left for the stupid police people to deal with if they want to do, do the right justice but this one of this lady tó ń I don't think she's somebody reasonable téèyàn máa sọ̀rọ̀ nípa ẹ̀ because she's not kò hmm. kí ń ṣèyàwó and she's never loved Mohbad. Mm -hmm ẹjẹ ẹ ó dọ̀nù ẹ má kú lórí ìlà ẹ má kú lórí ìlà ẹ ó dọ̀nù ẹnjìníà ṣe ẹgbẹ́ ẹnjìníà ẹ ó dọ̀nù ẹ má kú lórí ìlà o. ẹ má sọ̀rọ̀ ẹ lọ́mà. ẹnjìníà ẹ ó dọ̀nù ẹ má kú lórí ìlà. à ń gbọ́ yín mà. ó kàn dàbí ọ̀tá tó plant sínú ayé ọmọ yẹn ni. Hmm. yes it's just like an enemy tó plant sínú ayé ẹ̀ okay. because ọmọdé yìí from day one wọ́n ti sọ fún ẹ wọ́n wọ̀n ẹ má lọ má tẹ̀lé mọ́ ó sì sọ pé bẹ́ẹ̀ and you you yourself knew it ó ti fi kọrin transformer ó tó gbà tó tún bí mo sọ pé kìnnì kan dàbí like jesus. Mm, so Maria. definitely you know you yeah Maria be like jesus. bẹ́ẹ̀ni it's actually you know bad when he's going through traumas and everything he sings with it ó máa ń kọrin nípa ẹ̀ so everything was glimpsing to him they knew tó bá jẹ́ pé ó ṣe tán tó fẹ́ lọ yẹn it would have been the end she knew it would be the end of her because bóyá tó bá dọ̀hún ó máa tú gbogbo àṣírí yẹn tó ti ń conceal he's been under hypnotizing and um, spell for a long time family family Wunmi wọ́n conceal Mohbad ni and kò dẹ̀ níyà Ọlọ́run jẹ́ ká níyà. àmín bàbá ẹ̀ sáré fún but bàbá ẹ̀ is not in the vicinity tó máa tó bá ọ̀tọ̀ ni kéèyàn sáré fún ọmọ náà ọ̀tọ̀ ni kó gbé nǹkan yẹn fún ọmọ kọ́mọ gbé wọlé kó tó gbé wọlé gan kí níyà ti bàjẹ́. Hmm. So the man tried his best it's just ìyá ni ìyá máa máa jẹ́ lọ́mọ wọ́n máa sọ pé bàbá bàbá gbogbo ayé bàbá bàbá ni gbogbo ayé ìyá ni ìwọ ló mọ nǹkan tó ẹ tó gbé nínú fóṣù mẹ́sàn tó dẹ̀jẹ̀ lórí ẹ̀ but unfortunately Imoba doesn't have a mother that is called the act of a mother hmm. ṣe pé ẹ mọ̀ pé oríṣiríṣi nìyá ìyá lè bíyàn ìyá àwọn ìyá kan wà tẹ́tẹ́ àwọn kan máa bí ẹ but they will stand like they are your mothers irú ẹ̀ ni gbogbo àwọn ìyá tó ń sọ̀rọ̀ lórí rédíò yẹn hmm, hmm. wọn ò bí Mohbad but wọ́n tún bímọ bad spiritually because kò sí abiyamọ tó máa wò for a long time I, I, I not talk on your radio but I listen because I'm so emotional every time má ti ń listen sí orin ẹ̀ báyìí mo ń ké lórí train mo ń lọ síbi iṣẹ́ àwọn èèyàn sọ pé madam are you alright? ṣùgbọ́n mo mọ̀ ẹ́ pé kò sẹ́ni tó lọ́wọ́ nínú ikú Mohbad tó máa lọ láì ní faragbá àfi tí ẹni ò bá tójú ara jáde tí ò bá mọ ọyàn láyà àbíàmọ ẹ ṣe mọ́ mi. ó máa wẹ̀ nínú àgbo ó máa jáwé nínú anything. Hmm. gbogbo bẹ́ẹ̀dẹ̀ tó ṣe everything is all messed up is all messed up and rubbish and kò dá lámọ̀ràn náà ni wọ́n sọ pé show me your friends and I will know who you are. Hmm. ó yẹ kẹ́ ti mọ̀ pé irú àwọn ẹni bí àwọn ló ń ra wọn he well look at Benny Smoother àbí kí ló pè. ṣé o pé gbogbo wọn they are envy of Mohbad. yes. Mm. yes. it was it was just it, it just it just like inú wọn dùn pé Mohbad is now it's Mohbad is like a te terrifying star to all of them so inú wọn dùn pé it's no longer in the picture that is one thing the stupid idiot that they call the Wunmi doesn't understand. Hmm. so yes. yes ṣé bẹ tí wọn daṣọ rẹ nìyẹn ọ̀rẹ́ nìyẹn ìjọ tí Mohbad ti kú ìjọ òlẹyìn ti rí bẹ̀rẹ̀ sódà tó sọ̀rọ̀ ọgùn pa ẹrí he's never spoken about it wọ́n ṣe fíìmù Mohbad wọ́n gbé fún wọ́n reject it I watch the show wọ́n hmm. reject it what kind of a friend is that? àwọn èèyàn kan wá sọ pé eh, wọ́n kí ni. ẹ ṣe mọ ẹ ṣe mọ mi. ẹ wo ẹ máa bẹ́ẹ̀ tó lọ mọ́ ọjọ́ kẹjọ rẹ̀ kí n wọ. ẹ̀yin èèyàn ìgbà tí àárín orí kìnnìkan kí mo ti padà bá yín gba ẹnjìníà mo ẹnjìníà Akínọlá mo bá yín ká wọn mọ́ abẹ́ igi kan tí wọ́n ti mọ̀ ẹ́ abẹ́ igi tí wọ́n ti mọ̀ ẹ́ mú ibẹ̀ ni mo ká wọn mọ́ ẹnjìníà. àwọn èèyàn ni ẹ mọ̀ ní pé kí n fi iṣẹ́ lẹ̀ pé kí n mọ bọ́ wáyé káàkiri. kódà ṣe rí ibi tẹ́ gbé ká mi mọ́ nírọ̀lẹ́ ìlú òótọ́ ẹ mà rí mi ká mọ́ o. Ah. èmi náà ń wò náà. mo ṣẹ̀ṣẹ̀ ń láǹdì sí Àbújá padà pẹ̀lú special assignment kan tó fún mi láti òru ọjọ́ sunday mọ́jú monday làwọn òyìnbó mi méjì pè mí ní ìró rárá èmi gan ṣe ń padà wọ̀lú àbújá bí mo ṣe bá ń sọ̀rọ̀ yìí. mo sọ fáwọn èèyàn mọ́lẹ̀ pawó lọ ní kúndẹ̀ bá sì kówó dé bá àjọpin náà ni. kò sí problem kò sí problem. <laughs> ọ̀dà ẹ lọ settle down bọ́n ṣe ń béèrè yín mo ní ká jẹ́ kí n pè yín báyìí tó lórí ètò la wà bẹ́ẹ̀ni bó ṣe wọlé báyìí mo ní alájí ń bẹ lórí ètò bẹ́ẹ̀ni ṣe ní kí wọ́n gbọ́n báyìí mo ra tẹ́tí sí yín ni eh, ẹ rọra eh, sà. Eh, ẹnìkan tiẹ̀ jẹ́ alówó lórí ètò tá a ti rò pé a fẹ́ gbé inú ayé àti èkìtì ẹ lọ́ọ́ máa gbowó yẹn wọ́n jáde ẹ̀ẹ́dọ́nà ọ̀ṣẹ́ ni ẹ ti sanwó yẹn. <laughs> ẹ kí àwọn aráalé àtọ́lá àwọn aráalé ń béèrè yín ẹ kí wọn ẹ ṣe ogun gidi mo kọ́kọ́ kí nínú studio ń bẹ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ìpẹ́ ara àwọn fámìlì ńkọ́ ìyá ńkọ́ ọmọ ńkọ́ ẹ bá mi dìyẹn mú bẹ ayé bọ̀bọ̀ àbí dj basjé ni. ayé bọ̀bọ̀ ayé gbẹ̀ngbẹ̀ ọ̀dà mo kí yí o àwọn fámìlì nǹkan o àwọn ìbẹ́ta ìbẹ́ta tí wọ́n sì ń bọ̀ wá sórí ilé aláyé ẹ̀ kí wọ́n sílẹ̀ mo kí yí o bẹ́ẹ̀ni sà ẹ ṣeun sà. bẹ́ẹ̀ni ẹgbẹ dọnà ṣe àǹtí mi àdùfẹ́ ṣé wọ́n ti dé padà sí. wọn àti ìdè ọba adé ní next week. next week lágbóró náà. ọ̀dà ọlọ́run tó mú ọ lọ ní ayọ̀ àtàlàáfíà á pa bíbọn ọmọ ní ayọ̀ àtàlàáfíà fún wa. àmín àmín. gbogbo ẹbí QH radio lápapọ̀ láti orí ẹ̀yìn ìyá mi ní nàìjíríà ni ní diaspora ni ẹ̀yin bàbá mi ní nàìjíríà ní diaspora ni ẹ̀yin senior brother mi ní nàìjíríà ní diaspora ni ẹ̀yin senior sister mi ní nàìjíríà ní diaspora ni gbogbo yín pátápátá ni mo kí yín ẹ jọ̀ọ́ ẹ má bínú ìlú tí mo lọ mo gbìyànjú kí n wá sáfíìsì ẹ̀mí rí kódà mi ì tí ì délùú yẹn rí akọjá Port Harcourt inú igbó kan náà lọ o àwọn òyìnbó kan náà láṣẹ lọ jáàmù iṣẹ́ kan bẹ̀ o ṣe ń gbọ́. bẹ́ẹ̀ni à ń gbọ́ yín dáadáa. so bá kódà títí di ọjọ́ Wednesday kan mi rí fámìlì mi pè. Hmm. mi mọ̀ pé gómìnà ẹ tẹ ẹ tẹ service pẹ̀lú MTN service ó sì níbì kan tí ò tẹ̀ tí ì dé rárá ó yà mí lẹ́nu so hmm. ẹjọ́ ẹ má bínú sí mi bí mo dẹ̀ ṣe dé mo wọ̀lú Àbújá gangan láago mẹ́rin lé ní ìsìn alájẹ màrí mi ká mọ́gàn tí n bá sọ ibi tí mo wà yìí nísìn àwọn èèyàn lè ní pé ó dà pé ọlọ́tí lọ́gbẹ́ni yìí bọ̀ tí wọ́n ní mọ̀ pé àwọn tá a jọ dé wọ́n ní dandan a gbọ́dọ̀ jọ débẹ̀ ẹbí mi ká mọ̀ o. Hmm. ẹ ṣe gan ni. ẹ rọra ta èwo ni program ti ẹ̀nà sí ìbẹ̀ǹbẹ̀ ni atẹ́gùn lé ní nǹkan sẹ́ẹ̀fù ọ̀rọ̀ ọkùnrin kan ló sọ̀rọ̀ pé kí Wùmí kọ́ lọ lọ́kọ mi ọkùnrin yẹn náà ń pè ní àbúrò gọ́vnà Fáyọ̀ṣe ń gbà kan lẹ́kìtì. ìyẹn Isaac ah, Fáyọ̀ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyẹn kẹ òun náà ló máa òun náà ló ṣe máa padà fẹ́ Wùmí sí ilé alẹ́ Wùmí ni. Hmm. Hmm. Ah. alẹ́ Wùmí ni kí lorúkọ yìí. Isaac Fáyọ̀ṣe. Hmm former governor Isaac uh, Isaac Fayose Isaac Fayose Isaac Fayose Alewumi ni Alewu Isaac Fayose wà ní ara àwọn tó ń tẹ bọ́tì tí wọ́n ní kí kí bóyá òyìnbó kan kó wá kó wá àdọ́tì òkú Mohbad hmm. ń gbà yẹn ó kì í ká gbọ́ ọ̀rọ̀ tá a gbọ́ yẹn. ẹ is among of them Isaac Fayose is among of them so òun ló sọ fún wùmí pé kí wùmí kó kó move on kó lọ lọ́kọ mi. bẹ́ẹ̀ni. òun gangan fúnra ẹ̀ èèyàn bí àwọn lórí àwọn rè hmm. kí n tó kí n tó travel mo wọ́ọ̀ṣì fídíò ẹ̀gbọ́n wùmí kan tó ní kọ́sìn ló ń jẹ́ fún wùmí tó ń lálé baba Mohbad tó ń sọ̀rọ̀ sí baba Mohbad nígbà yín lọ́jọ́ yẹn ipe tó bá jẹ́ pé irú òun gangan ni baba ni ọmọ baba Mohbad bá fẹ́ ni ni Mohbad bá fẹ́ ni ó ní baba Mohbad kò tiẹ̀ ó ní kódà gan onígbọ́dọ̀ máa máa béèrè fún táìmù tó yẹ kó wá hmm. sílé hmm. ní ọjọ́ yẹn mo dẹ̀ fi fóònù kalẹ̀ báyìí mo dẹ̀ lanú lẹ̀ mo dẹ̀ mi orí ṣẹ́rí gbogbo ẹni tó bá mọ ìdílé àwọn Wùmí nǹkan kan ṣe tí mo fẹ́ sọ ni mi ìwà rí program wọlé sí ní ọgbọ́n yẹn gbogbo ẹni tó bá mọ ìdílé àwọn Wùmí ní ọkùnrin ní obìnrin ẹ jọ kọ́ má yà o ìdílé yẹn kò ń ṣe ìdílé aláyọ̀ kan hmm. tẹ bá rí ọ̀rọ̀ tí ọmọbìnrin sọ ní ọjọ́ yẹn ẹ ti mọ̀ wípé ìdílé àwọn Wùmí kò ń ṣe ìdílé rere hmm. bí gbogbo àti ṣe mọ̀ lápapọ̀ ó sọ̀rọ̀ sí bàbá Mohbad ó sọ̀rọ̀ ṣàkàṣàkà ó ní Wùmí ló gọ̀ ọ́ ó ní níbo ó ní tó bá jóun látìgbà tí Mohbad ti kú yẹn ó ní bàbá yẹn gan sẹ́ẹ̀ ó ní láti máa rí fírífírí ọ̀run tẹ báyìí bó ṣe rí ó ti bóra kanlẹ̀ tán lórí hmm. fídíò tó ṣe lọ́jọ́ yẹn hmm. àfi kẹ́lọ́ kò ṣàánú fún wa o. àmín àmín. ẹ ṣe gan ẹnjìníà ẹ lọ relax kẹ ẹ lọ settle down ṣe gbọ́. ok ẹ ṣeun gan ètò kù di ọ̀la àgbàdélé program lọ́la mo ti dé padà ẹ ṣeun gan. tó ẹ̀yin ìyẹn wá tẹ̀ wà lórí ìlà ẹnjìníà Akínọlá ọ̀hún náà ni a ti bá sọ̀rọ̀ yẹn wọ́n níbi iṣẹ́ làwọn lọ pé inú táwọn dẹ̀ wà wọ́n làwọn ò rí network a ṣì ń tẹ̀wájú lórí ètò gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa gbogbo bẹ́ẹ̀ ká mú kọ́ọ̀lù ẹyọ kan àbí méjì sí ayé gbẹ̀ngbẹ̀ bí kò tó di pé a máa lọ sílé ká ìwo kọ́ọ̀lù ẹyọ kan sí tàbí méjì ọ̀rọ̀ kan bẹ tó ń gbà máa yẹ bọ̀bọ̀ lẹ́nu. àbẹ́ mú kọ́ọ̀lù tèmi. ẹ ní kọ́ọ̀lù sẹ́yìn ní fóònù ni mo mo sọ ni <laughs> but mo rí pọ́ọ̀rọ̀ kan bẹ a transfer owó yẹn tán bó tiẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ń sùn bá a ṣe ń fún ni bò má rí i pé gbogbo bí màá yẹn ṣe ń sọ̀rọ̀ mo rí i pé ọ̀rọ̀ ń bẹ lẹ́nu yín wọ́n ṣà ń gbà á wọ́n ṣà ń gbà á báyà bí ẹ ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ rí mọ́ mo rí i pé ẹ ṣáà mí kanlẹ̀ ẹ ṣáà mí kanlẹ̀ ẹni hùn níbi ẹni yẹn Allahu àṣẹ ni yẹn tó mọ̀ ká ah. mo imagine ibi tí wọ́n wà ẹ̀mí wọn wọn làwọn ò tiẹ̀ ríran rí báńkì hmm. tó sẹ́ńd owó yẹn ẹ lọ ẹ kúrọ̀ lẹ́. ẹ kalẹ́ alájí o. ẹ mà kalẹ́ ẹ káàbọ̀ sórí ètò. èmi ni àwa ni ambassador kọ́ yìí láti South Africa. ẹyẹ kẹta ni ẹyẹ kẹta ló ń ẹyẹ kẹta tí ò já sá. ẹyẹ kejì ti sọ̀rọ̀ lọ́sàn-án ní first program tó ẹyẹ kẹta ló ń sọ̀rọ̀ nísìnyí. ẹyẹ kìíní yìí ti dé padà wọ́n ti sọ̀rọ̀ sí i o. Ah, mi mi mi mọ̀gbà tó sọ̀rọ̀. wọ́n ṣe sọ̀rọ̀ tó. mo gbọ́gbà tí ẹgbẹ́ abdullahi mo gbọ́gbà tí ẹgbẹ́ abdullahi sọ pé. no àná nìyẹn àná lórí lórí programu àkọ́kọ́ nìyẹn programu àkọ́kọ́ nìyẹn ẹyẹ kìíní ti bá wa sọ̀rọ̀ tán sí i wọ́n náà travel ni àti dé. ok àdúgbò lọ́dọ̀ ọlọ́run pé ìró la gbọ́ síra wa olúwa ṣeun olúwa ṣeun. ibi tẹ́mi ti máa bẹ̀rẹ̀ aláàjì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ran ẹ̀gbọ́n wa lọwọ lọ́wọ́ ànífúrélé hmm. gbà fúnra wa o ànífúrélé gbà fúnra wa o ànífúrélé gbà fúnra wa ànífúrélé gbà fúnra wa irú bíbélì ni pé ní àgọ́ àwọn olódodo irú ayọ̀ la máa gbọ́ sẹ́rí inú mi dùn pé ọlọ́run kà mí yẹ nínú fámìlì yìí hmm. ọlọ́run kà mí yẹ in fact mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé sẹ́rí bọ́lọ́run ti ń sọ láàrẹ̀ hmm. ó yá o kò yí ẹ̀dá. bómi ti wọnú àgbọn kò sí ẹ̀dá kan kò sẹ́ni tó yé kò sẹ́ni tó yé tẹ́rí gbogbo ẹ̀dá tó náwó sí ẹ̀gbọ́n yẹn in fact bómi ṣe ti wọnú àgbọn tẹ́nìkan ò mọ̀ ìbùkún lọ́nà lọ́pọ̀ lọ́nà lọ́pọ̀ lọ́nà máa fi fún kólúkù wọn àwọn náà ti rí pé a tètè lè náwó àmọ́ pé tó ń bọ̀ àwa náà lè náwó. kódà ẹ tó máa náwó ẹ tó máa náwó nẹsẹ̀. a lè náwó a tún nẹsẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ló sì rí bẹ́ẹ̀ ló sì rí fún wa bẹ́ẹ̀ ló máa rí fún wa ìdílé yìí ìdílé aláyọ̀ ni o ìdílé aláyọ̀ ni mi gbọ́dọ̀ parọ́ ìdílé aláyọ̀ ni in fact ìdílé aláyọ̀ ni adúpẹ́ ọlọ́run ẹ a sì dúpẹ́ lọ́wọ́ ẹ program director wa náà tó jẹ́ kó lè jẹ́ kó máa ṣeé ṣe ní àkókò tẹ sọ pé máa bọ́ sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ sì bọ́ sórí afẹ́fẹ́ rẹ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn náà alájà bí bá. because if the program director bá ti ní pé ẹ kò tí sáyè ẹ kò sí jẹ́ fẹ́ ṣe. ó parí nìyẹn o èmi ẹ̀ studio rí ẹ mo ti wá studio rí ẹ mo ti wá studio rí tó àdúgbò lọ́wọ́ náà pé program director wa ó ń jẹ́ kí àwọn kó máa ṣèṣe fún wa kó yẹ bọ́ sórí èfèrè eléyìí nìkan ṣe ó sì ń ṣèṣe fún wa ẹ àdúgbò lọ́wọ́ lọ́wọ́ ẹ sẹ́ni ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n mi àfi sọ àrífà lẹ́ni ẹ pè tí ẹ̀gbọ́n ṣe ń sọ àrífà ló pè bẹ̀tẹ̀ mo wọ́pàá tí mo ń gbọ́ kínní yẹn mo rò kódà pé set up àbí pé báwọn náà fẹ́ fi méjì ẹ ọfẹ olóhùn pa olóhùn pa àmọ́ àwọn pé pa lẹ́yìn mm. eh, àtọ́bí pa ó wà ń lu ò jáde ṣé ó gbàdá kọ̀tún lálẹ́ wọn ní sẹ́yìn jáde gbogbo ní sẹ́yìn sọ̀rọ̀ mm. kálakàlà kálakàlà lẹ́nu. àwọn èèyàn sọ bẹ́ẹ̀ wọ́n ní kinní yẹn jọ bígbà tí ẹ fẹ́ fi wá orúkọ lásán ni pé kò sí ó straight wọ́n ló ti straight jù. bẹ́ẹ̀ ó straight question straight because ó ń sọ pé kẹ́ni ẹ búra ó ní kókó búra fún un ìyá ni gbogbo kó ń búra fún ẹ lórí kí ló ń fẹ́ búra fún ẹ àìmọye mọye òun yẹn sọ fún fẹ́ pé ìyẹn òun ò lè búra. òun náà náà fi sọ ìtàwọn èèyàn sọ náà nìyẹn pé wọ́n ní kíní yẹn ò real pé kíní yẹn ò real. kò rí kò rí. according to báwọn èèyàn. bẹ́ẹ̀ ni sẹ́rí ọ̀rọ̀ spendi náà sọ lánàá mi mo bá yẹ ti gbọ́ interview tiẹ̀ náà. àgbọ̀. mo gbọ́ mo gbọ́ interview ní alẹ́ àná so ẹ jẹ́ ká máa wọ́n lóun ní the security ọlọ́run ní security tó lágbára jù Nàìjíríà tàbá ní pé security òfo ni ọlọ́run ni security gbogbo àwọn méjèèjì òun àti prime boy ọlọ́run security wọn ọlọ́run á sì ṣàlàbò lórí wọn. àmín. bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi àfi ti sọ èmi gan fìlì kíní ẹ pé ó lè di lọ́la kó máa kó tún pé ìkẹ̀kẹ́ ṣẹlẹ̀ kó pé ìkẹ̀kẹ́ sọ̀tà wọn ọ̀tá wọn nìkan máa ṣe òkè sáwọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. torí pé kò tún wáyé mọ́ because o kò bí bí kíní ẹ ti bí game ẹ ti lọ because game ẹ ti change nísìnyí àwọn náà ti rí pé game ẹ ti change kìí ṣe ọmọdé kan eré kíní ìdíkò lè eré ọmọdé àwọn náà ti mọ̀ pé ó ti di rí nísìnyí so ó lè dín láti go one gẹ́gẹ́ excuse tó excuse yẹn ló wá kẹtù fi kalẹ̀ lọ́la hmm. bẹ̀tẹ̀ ọlọ́wọ́ ò ní gbà fún wọn hmm. àdúrà mi nìyẹn pé ọlọ́wọ́ ò ní gbà fún wọn ṣẹ́rí ẹ̀rọ kó sọ ní àná wípé Wùmí day tí wọ́n ṣe yẹn gẹ́gẹ́ bí girama ti sọ ní first program yàgò èmi náà sọ pé ó ní kẹ̀kẹ́ tó fi kíní ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tó bá wò wọ́n dáadáa tó bá wò wọ́n dáadáa tó bá wò because ìgbẹ́jọpọ̀ yẹn kò sọ́mọdé ńbẹ̀ kò sí ọmọdé ọmọdé lásán ṣe bẹ́ẹ̀ dé gbogbo àwọn tó wà ń àádọ́tì gbogbo àwọn tó wà ń bẹ yẹn. àbí. tó tó bá gbọ́mọdé ni wọ́n ṣe ó ní kankan tó ń fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run kò ní fún wọn ṣe gbogbo èròǹgbà wọn ọlọ́run ò lè fún wọn ṣe because àṣírí ti tú àṣírí ti tú justice for mobile, òun la need kìí ṣe bàbá àmọ́lẹ̀ kan làwọn ń jà fún àwọn ń jà fún ìmọ́lẹ̀ ni pé kí ló pàmọ́lẹ̀ làwọn ń wá kìí ṣe pé Eh, bàbá àmọ́lẹ̀ kọ́ làwọn support o a ah, support bàbá àmọ́lẹ̀ kọ́ mọ́lẹ̀ baba bàbá àmọ́lẹ̀ làwọn support ní kó etí àwa kí pa ìmọ́lẹ̀ làwọn fẹ́ mọ̀ hmm. ta ló lọ omi làwọn fẹ́ mọ̀ ohun táwọn ń jà fún nìyẹn so kó má kó wá rò pé bóyá bàbá support a ah, support bàbá àmọ́lẹ̀ justin for Mohbad làwọn wà fún ìmọ́lẹ̀ làwọn la fẹ́ mọ̀ tó ṣẹlẹ̀ ọlọ́run á sì fún wa ṣe ami ọlọ́run fún wa ṣe ọ̀la yẹn bí olúwa ti ń bẹ dẹ́mẹ̀ ń bẹ láàyè gbogbo tó ṣókùnkùn ìmọ́lẹ̀ sì tún máa wáyé ń bẹ̀ ìmọ́lẹ̀ máa tún tàn lọ́la ọlọ́run á sì jẹ èsì bẹ́ẹ̀ fún wa. o ẹ jẹ́ fún ẹlòmíì láàyè kó lè kọ́lẹ́ kẹlòmíà lè sọ̀rọ̀. ẹ ṣe gan ni ambassador. ẹ a máa pàdé pípò pípò sopinọ. bẹ́ẹ̀ni pípò sopinọ bẹ́ẹ̀ni ó dà sá. yes sir so ayé gbẹ̀ngbẹ̀ ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ lẹ́ẹ̀kan mo fẹ́ gbọ́ kó tó di pa máa lọ ilé. alhaji ẹ ṣàgbàgbé àárín yẹn. Hmm, mo rí i pé ọ̀rọ̀ yẹn bí ẹ ṣáà ń tawọ́ tasẹ̀. alhaji mi kò tawọ́ mi ò tasẹ̀. ọ̀rọ̀ ló ń tawọ́ tasẹ̀ nù yín hmm. kò ṣe yín <laughs> mo rí i pé ẹ fẹ́ sọ kankan láàrin yẹn. Eh, àmì eh, bí ẹ ṣe ń bá ẹni tí eh, ẹ fi wúra ẹ̀mí ẹ̀ padà ni ó kàn ó tọ́ọ̀chì mi. ó tọ́ọ̀chì yẹn. ǹjẹ́ mi pé alhaji ǹjẹ́ mi ò mọ bí mi ò mọ spirit tó kó sí yín ní pé alẹ́ ilẹ̀ fẹ́ fi owó yẹn ránṣẹ́ sí wọn hmm. alájí jẹ́mi pé tí owó yẹn bá dọ̀là àlèmọ́rì ah. wọn pè mọ́. ok ok ok ah, ọ̀tọ̀ máa ní nǹkan tẹ́ ẹ tó ń sọ yìí. ntí torí àwa ò mọ̀ pé wọ́n lọ sọ́sibítù ń jẹ táwọn dé wọn eh, mọ́lẹ̀. nǹkan tó jẹ́ kí n mi kanlẹ̀ gan nìyẹn pé alájọ. ok èmi kàn jí láàárọ̀ èmi mo ṣe jí ìjẹ tí owó ìbádọ́ la ẹ pé owó ìtìpé one point two èní náà bá kó fẹ́ tó ní. ẹlòmí ó lè jẹ́ lómi ní òkú ẹ̀kọ́ pé báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ sọ́ta wọn torí ẹni tẹ́lá wọn lọ sọ́sibítù. àárín tẹ́ ẹ̀ wò yẹn gan èmi gan ò tiẹ̀ wò débẹ̀ o. tí wọ́n dẹ̀ dá wọn dúró pé bp lọ sókè ìgbẹ́ tó bá jẹ tó fẹsẹ̀ mm-hmm. méjèèjì rìn ni kò bá ti ṣubú àbí kíkan ti ṣẹlẹ̀. Hmm. wọ́n lọ lórí kan ní stroke. bẹ́ẹ̀ni. kápá ń fẹsẹ̀ rìn ní kọ́mọ̀tì stroke. kápá tó fẹsẹ̀ rìn ni. ẹ tún wọ́n lọ́hùn tí yóò tún jẹ́ kán lè rìn. ẹ̀wọ̀n tán ni doctors pé ká ní pé wọ́n ń fẹsẹ̀ rìn fúnra wọn ni èpè bọ̀ látàrí pé wọ́n tún ń tì wọ́n lórí kẹ̀kẹ́ kí wọ́n fẹ́ fàjáde ni pé ní gbogbo iléeṣẹ́ KH radio yìí ká ṣáà máa dúpẹ́ àlàáfíà. ká máa dúpẹ́ àlàáfíà. alhaji ẹ tó lówó tó ní àlàáfíà kò mọ tọ́lọ́ ṣe fún un ẹni tí ò tiẹ̀ wà lówó kankan gan. torí mo mọ̀ bí. tó lálàáfíà ó yẹ kó dúpẹ́. bí ẹni ṣe wà active nígbà tá a bá ń sọ̀rọ̀ politics. ẹ ẹ ní bó ṣe máa ń sọ̀rọ̀ nígbà yẹn. mo wá àwọn bó ṣe ń sọ̀rọ̀ lónìí. ǹjẹ́ ẹ mọ tó amúnú mi dùn. Hmm. wọ́n ní bí owó ìṣe wọlé kàn dókítà lọ fọkànbalẹ̀ wọ́n ní bp àwọn ti wà òkè. gbogbo QH radio family wọn mọ oore tí wọ́n ṣe fún ẹni yìí. wọn mọ oore tán ṣe fún. wọn mọ oore tán ṣe fún ẹ tá sọ yìí ó ní kọ́kọ́ náà ṣòro fún un. àṣẹ inú ìnira ló wà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe pé. inú ìnira ló wà lórí sick bed. ó kù lórí wheelchair bọ́ sórí sick bed ìgbà yẹn ni kọ́ọ̀lù wa wá wọlé sí. kí wọ́n ṣe rédíò family wọn mọ oore tí wọ́n ṣe fún ẹni ó ní kọ́kọ́ náà ṣòro fún o. Hmm. torí mo imagine gbà tíyàwó bá lọ gbé oúnjẹ fún lọ́sípítù lálẹ́. lálẹ́ yìí tó dé tó ní tó owó ti dé o. iye ah, ah. báyìí báyìí owó bá wo owó kẹ àjọ sọ̀rọ̀ owó kí n tó kù ń bì. alówóde o. ani kan discharge mi. ọ̀la lọ́mọ price ọmọ lọ sí tọ́tàrà nígbà tí yá báyìí ọjà oko lọ́mọ kó wa mọ́tò ńlá ló fi máa kó kéwòn kékeré o. radio station ìyẹn máa wá bílẹ̀ rè pé ṣé irọ́ irọ́ ẹ̀ ń pọ́n máa kọ́kọ́ rògbòn prank òun ni àwa máa sọ fún pé Gani ládùúrú gbogbo nǹkan tó ṣe é yìí ṣé ó yẹ kó tó máa ṣàwàdà tí ò ṣeé ṣe ṣerú àsìkò ìlọ ẹ kó máa ṣàwàdà hmm ìyá sọ fún pé ọlọ́run ti change life àwọn lẹ́nu gbà lọ dánú oúnjẹ wa lé o hmm. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ náà alájà adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn fans ṣé n pa máa sọ pé àwa náà mẹ́mbà làwa náà àwọn fans ló ní rédíò àwa jẹ́ spokesperson fún wọn àwọn fans ló ń fowó ràn wá àwa kàn fi ń jíṣẹ́ fẹ́ntàn ràn wá fún ká dúpẹ́ lọ́wọ́ àwọn fans lẹ́ẹ̀kan sí. àdúrà tèmi tẹ gbà fún gbogbo fans ni wípé. pásítọ̀ fẹ́ gbàdúrà ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù pásítọ̀ fẹ́ gbàdúrà. ṣé pásítọ̀ alájí ṣùgbọ́n <laughs> eh, ọlọ́run ní gba ojú ojú lára wa àmín kò ní gba ẹsẹ̀ lẹ́sẹ̀ wa nítorí pé alájí ẹni tó bá ti rìn tó bá dèrò rẹ̀ wíìchì ẹ̀ ara ronú kan tún ní ilé ayé o ah, ṣùgbọ́n àìsàn tó tún wà lórí wíìchì ẹ̀ kò tún wá rówó. bẹ́ẹ̀ni àìsàn tí mm-hmm. yóò dé bá wa tá a dèrò rè wíjì ẹ̀ àìsàn tí yóò dé bá wa tí a dèrò ilé ìwòsàn àìsàn tí yóò dé bá wa tí a dèrò ẹ̀ aláàbò ara Elédùmarè kò ní fi kángun sí ilé ẹnìkọ̀ọ̀kan wa o. àmín gbogbo QH Road family pátápátá àwa ń dúpẹ́ láti iléeṣẹ́ wa níbí yìí látòrí ọ̀gá wa Alhaji Quadri Hamzat látòrí program manager wa Alhaja Abiba <laughs> pátápátá gbogbo àwọn kàzí iléeṣẹ́ yìí là ń dúpẹ́ lọ́wọ́ QH radio family members pátápátá pé ẹ ṣé o àbùdí ni tómi olókun àbùdí ni tómi ọlọ́sà ibi tẹ́ ẹ ti mówó náà àpò yín ò ní gbẹ lágbọ̀rọ̀ lọ́hùn wọn ò ní dáwọ́ àìsàn fẹ́nìkọ̀ọ̀kan wa o àní dáwọ́ pósí fẹ́nìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè àwa ní gbọ́lá burú síra wa àdúpẹ́ o àdúpẹ́ pé òkú. tó ẹjẹ́ a máa gbàgbé yín lọlé ayé gbẹ̀ngbẹ̀. a kí onílé ah, a kí àlejò kọ́ọ̀lù kọ́ọ̀lù kan rápálá wọlé tó jẹ́ pé ajajajajaja mo ṣe ẹ̀rí kọ́ọ̀lù yẹn ni pé gbà tí kọ́ọ̀lù yẹn wọlé ó yẹ ká nà ó gbé bọ̀ torí kọ́ọ̀lù kan ni nọ́mbà yẹn dé sí mo fẹ́ try láti jẹ́ pé ká wọlé padà ká gbé wọn wọlé padà ṣe mọ̀ róòlù tí mọ́mí wa ìtàn play ó ṣe díẹ̀. ah bọ̀ tó báyìí wọ́n ti busy ok ẹ jẹ́ ká drop ẹ̀ wọ́n á máa join wa ní people's opinion lálẹ́ tó ayé gbẹgbẹ já lọlé. ẹ ṣeun pátápátá gbogbo ilé àdúpẹ́ fún ọlọ́run ọba òkè torí pé òun ni ọpẹ́ tọ́ sí òun ló fún wa ní àǹfààní àti ààyè àtòrí ọ̀fẹ́ tá a torí gbà tá a tó jọ bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní tá a tó jọ bá débi tá a bá dé yìí hmm. orí ọ̀fẹ́ rẹ náà ni ó tún máa bá wa lọ orí ọ̀fẹ́ rẹ kò ní kú lórí wa. àmì o àdúpẹ́ pẹ́ o. níbi láàmú fi àdàgbà àti bẹ́ẹ̀ rọ̀ sí hmm. àwa dúpẹ́ pé Elédùmarè yóò máa ṣàánú fún gbogbo wa. àmín àmín orúkọ tèmi náà ni Abímbọ́lá Ọlágbájú tí gbogbo ẹ mọ̀ sí ayé bọ̀bọ̀ wọ́n mọ̀ gbapá bíi mọ̀ kí gbogbo wa pátápátá pé ire mhm. o ire kàbìtì. àárín tí mo retí ni. <laughs> tó ẹ̀yin olólùfẹ́ wa. Ah. wọ́n ti wọlé kọ́ọ̀lù mọ́mi wa tí mo sọ yìí ti wọlé o. èmi ti sign out. bá a ṣe ayé bọ̀bọ̀ ti dágbére ẹ ti sign out rẹ. èmi ti dágbére mo ti sign out. a kàn máa gbọ́ ohun tí mọ́mi wa. ẹ lóò máa. tó dọ̀la ẹ ló mà. ó dẹ̀ dọ̀la. irọ́ ẹ ti wọlé ọ̀rẹ́ ní orí ètò lẹ́wà orí ètò lẹ́wà orí ètò lẹ́wà ẹ má sọ̀rọ̀ yìí. Ah, ah, ó ń fluctuate náà anyway pẹ̀lú gbogbo nǹkan tá ẹ kọ́ ẹ̀lẹ́ sá ọ̀ akọ̀sìmì ẹ̀dá ẹ̀ bọ̀bọ̀ mo kí yín ẹ̀lẹ́ sá ẹ̀ ṣẹ́rí man Fáyọ̀ṣe yẹn kò ń ṣèyàn kan tó stable lóòótọ́ from his antecedents tó ti yẹ yín ìgbà tí Eh, Mohbad kúnjọ́ sínú bó ṣe lóun fẹ́ adopt ọmọ ẹ̀ apart from that náà tó bá ń sọ̀rọ̀ ẹni tó ti ní bíi dẹ́tí kínní ní ìgbà kan wà náà ṣe mọ̀ bó ṣe ọ̀kan tó kún kọ̀ǹpọ̀tà rẹ̀ ó máa ń ṣe oríṣiríṣi lórí social media is not a mature person ní ojú tèmi tó ti yé yín kò wà mature so máa ń sọ̀rọ̀ ẹni àgbàpọ̀lù àti kínní eh, tó ń fẹ́ra kí wà tóbi ní kẹ́ máa búra yín máa ta òun yín lórí kínní publicly. lórí Facebook so ṣe mọ̀ irú ẹni bẹ́ẹ̀ yẹn kò sí tó dẹ̀ lè sọ tí ó lè ó lè jọyàn lójú so ṣe lè jẹ́ pé bóyá òun àti kinní náà ti ní àjọ ti ọ̀rọ̀ tẹ́lẹ̀ pé òkè kí ló dẹ̀ ń dúró ṣe nígbà náà tí ì sin náà tí ì sin ọmọ so òun yẹn tí wọ́n bá wo pass kinní ẹ̀ kò kò ní nǹkan tó tó tó ń ṣe nǹkan tó ń ṣe nǹkan bí ẹni tí ó normal àbẹ́ni tó wà matured <laughs> àti tí ẹni tó lọ́pọlọ ọkùnrin tó tó dátọ̀. <laughs> bó ṣe máa ṣe owó ìṣe bẹ́ẹ̀ rárá so then um, mo kí gbogbo wa fún um, orúkọ bọ̀dá Ganiu ọlọ́wọ́n á sọ bísínẹ́sì yẹn ọlọ́wọ́n á ní sọ di ńlá o àṣírí gbogbo wa máa bò so well done to everybody o ẹ ṣe mọ́mi wa láti láti island láti island kì í ṣe dublin mọ́ bẹ́ẹ̀ni sà mo rí ìyá Mohbad náà ó ń jó ń kọ́wọ́ sókè bí ìgbà tí yóò bá máa ṣe network yẹn. náà kọjá ok. ẹ ṣe mà hmm. ok ẹ̀yin yẹn wa ẹ ṣe gan ni a dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé ẹ darapọ̀ mọ́ wa látìgbà tá a ti bẹ̀rẹ̀ débi tá a bá dé a lọ́wọ́ yín eré gbogbo àti gbogbo eré ó tún di people's opinion ẹ̀yin tí ẹ bá tí fi voice note yín ránṣẹ́ à ń retí ẹ o ìpàdé wa bí adùn bí ayé ló máa jẹ́ bí adùn bí oyin òun ló máa jẹ́ ẹ ṣe gan ni Quadri Hamzat òun ló kọ mi. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà.